tí ó fi di ọjọ́ ìgbìndì alkiyama àwọn alìmọ̀ mùsùlùmí kókó ìbáraẹnisọ̀rọ̀ lónìí òun náà ni ọ̀rọ̀ nípa nkankan tó ṣe pé gbogbo mẹ́dámẹ́niyàn ní ṣe wàhálà lórí rẹ̀ wọ́n sì ń dàmú ọba rẹ̀ gbogbo gbésí ayé rẹ̀ ọ̀dọ̀ ẹnìkan ni fún kí ni wá kí ni ẹntọ́lọ́n bá ṣàánú tó bá gbọ́n tí a fẹ́ sọ̀rọ̀ lélérí iye tó yé gẹ́gẹ́ bí Islam ṣe fẹ́ ká gbọ́yé ń tọ̀hún yóò là nínú wàhálà ló là nínú hílà ìlú yóò là nínú ìmúnisìn torí pé kí ni irú ẹni ẹyọ mọ̀ pé tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí laysa biyadi ahadin kò sí lọ́wọ́ ẹni kankan bal biyadi Allah yaj'aluha aythu ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ àbí tó bá wù ní ma ń fi sí bí tó bá sì lóhun ti fi sí kọ̀sẹ́nìkan tó lè gbé kún mẹ́pẹ́ àkò sí mbẹ̀ kí ni nǹkan yẹ albaraka òun náà albarika albarika albarika ìlú albarika yóò ti dàbí ẹni pé bóyá èdè yorùbá gan ni bẹ́ẹ̀ sì ni èdè lárúbáwá ni bàtàwọn afẹ́ ìlédè tó ń ṣàlàyé tí ń jẹ́ albarika wọ́n ní òun náà ni ń jẹ́ yàní annamáwù wà ziyada kí nǹkan kọ́ máa lékún kọ́ máa pọ̀ sí kọ́ máa lékún kó sì máa pọ̀ àmọ́lọ́dọ̀ àwọn afẹ́sẹ̀ wọ́n ni tí ń jẹ́ albarka òun náà ni ziyadatu khairul ilahi orí ọlọ́wọ́ ọba kó wà lára nǹkan kí nǹkan yóò tó wá máa lékún orí ọlọ́wọ́ ọba yìí anabi sallallahu alaihi wasallam tá ń pè ní albarka anabi yan anabi ni wal barakatu minallah anabi ni albarka ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ló wà níbo ni ó ní biyadillah ọwọ́ ọlọ́wọ́ ọba ló kò sí ní ọwọ́ ẹnì kankan ẹnì kò lè sọ pé ń fọ ní albarka kò sí ń tọ̀run ìgbà àlùbáríkà kò sí ń tọ̀hún torí pé kí ni ọlọ́wọ́ bá ní mọ́ ń fúnyàn anábì yíyan ẹmọ́jìkan tàn wájẹ ẹmọ́jìkan bá ti wájẹ mọ́ ẹmọ́jìkan mọ́ hàn wá lé màmá látara pé kí ni àlùbáríkà àlùbáríkà àlùbáríkà kò sí àlùbáríkà lọ́wọ́ ẹni kankan àfiọ̀dọ̀ anábì àfiọ̀dọ̀ nínú àgbọ́yé ẹ̀sìn albarka ọlọ́wọ́ bá fi sí àwọn àyè kan ó fi sí àwọn ara àwọn ènìyàn kan lára àwọn ènìyàn tí ànábì tọ́lọ́wọ́ bá fi albarka sí tí albarka ń bẹ lára wọn ni àwọn ànábì ọlọ́wọ́ bá òun ló dájú lẹ́ka ó dájú yẹgbúnyá ìpé àwọn ànábì ọlọ́wọ́ ilẹ̀ albarka ni albarka ni wọn kódà àwọn sàábé àwọn sàábé pé sọ pé wá jí ń fún ọ ní àlùbáríkà ẹnì kìí sì tọrọ àlùbáríkà lọ́dọ̀ ti wọn pé afẹ́ tọrọ sàábé ìbùn lálùbáríkà àbí tábí ìbùn lálùbáríkà ẹgbẹ́ bá ṣe sọ pé gbogbo àwọn ẹnìsìn àfáàkíní àlùbáríkà kún sọ́dọ̀ rẹ̀ yọmọ bọ́ ni ó ṣe ìdímọ́sà wọn ni ẹnì kìí fún yàn ọlọ́wọ́ bá jẹ́ kó yíwa ipé àwọn ànẹ́bí òun ọgbọ̀dọ̀ dá mùsùlùmí lójú pé ah, àwọn ẹni àlùbáríkà lélẹ́ yìí ọlọ́wọ́ bá sọ ní Al-Qur'an tàbá ń lọ Suratu Safat ọlọ́wọ́ bá ń sọ nípa ànẹ́bí Ishaq àti ànẹ́bí Ibrahim olùwà barakna ومن ذريتهما محسن وظالم لنفسه àmọ́ lára àwọn tó wá padà wá jáde lára wọn ẹni rẹ̀ ń bẹ́m̀bẹ̀ ẹni tó búra rẹ̀ sí tí ò ṣe rẹ̀ ń bẹ́m̀bẹ̀ Suratu Safat ayẹ̀lẹ̀ ẹlẹ́ ọgọ́rùn àti mẹ́tàlá ọlọ́wọ́ bá tó sọ nínú Al-Qur'an bákan náà láti rí Ànábì Isa láti rí àwọn rẹ̀ Ànábì Isa ní inni Abdullah gbà tó wà lórí ìtẹ́ ẹwú orí ìtẹ́ lọ́wà gbà tí wọ́n ń bá lọ ní àtẹ́rin alkitab waja'alani nabiyyan waja'alani mubarakan ní ọlọ́run ṣe mílà nàbí ó ṣe mílẹ̀ ní àlùbáríkà so láti bọ̀ pàwọn àwọn ànábì ọlọ́run àlùbáríkà rinlẹ̀ fún wọn kò sí iyèméjì ń bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ànábì wa sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha pípé gbà tó rí anabi sallallahu alaihi wasallam anabi wa ń ṣe ta'awizat ẹni bí kúlọ̀ ọ̀sùn bàbí nas kúlọ̀ ọ̀sùn bàbí falak kúlọ̀ huwa ẹ̀yìn kúlọ̀ huwa allah allahu la ilaha illa huwa oníwáńkà tánàbí bá wáńkà ń fi ń para nígbà tó wá di pé wà lẹ́mà fọwọ́ ànábì ma fi para ànábì lára olùwọ́n bá káwò òun àtúsí tó ń bá túsí òun àmú ànábì òun àmọ́ fi pa ànábì lára fún ara rẹ̀ ó ní lè bàrà kẹtì hà torí pàlùbáríkà ń bẹ ń bí ọwọ́ rẹ̀ ó ti mọ̀ pọ́wọ́ tó yìí kìí sọwọ́ ni kò rí lẹ̀ pàlùbáríkà mẹ́mi tó tànábì ló dáwọn lójú tó àlùbáríkà lélẹ́yìí tó mọ́ wá orinlẹ̀ fún annabi sallallahu alaihi wasallam so lẹ́yìn náà hadithi yazid ó ní ìdá abtu bí khalati ila rasul sallallahu alaihi wasallam ó ní jọ́ka àbúrò àbáwọn omi lọ sọ́dọ̀ annabi àbúrò mama wọn ó ní yàní lè wájàrin ó ní torí àìṣà kan ti ń se wọn ó ní famasahara sí wàdà alí bilbaraka annabi wa fọ́ lémi lérí ọwá tọrọ albarika fún mi tùyẹn ni pé àwọn tí wọ́n ní àlùbáríkà yìí tó rìnlẹ̀ pa àwọn ni wọ́n ní àlùbáríkà àwọn ni wọ́n lè tọrọ àlùbáríkà fún yàn ni wọ́n lè nípìtọ̀ wọ yìí yẹn ni àlùbáríkà ìmí ọlọ́ọ̀fọ̀ àlùbáríkà mi lára mi ó lè jẹ àlùbáríkà mi àmọ́ lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ti kú tán tó ti kú tán kò sí sáábé kan kò sí tábìrì kan kò sí tábìrì tábìrì kan tó wá jòkó kalẹ̀ pé ọmọ wájú àlùbáríkà ara wa àbí àlùbáríkà tànàbì gangan pẹ́lẹ́gbà tó kútọ́ o àwọn alọ́mọjà àlùbáríkà rẹ̀ níbi sàárè rẹ̀ lọ́wọ́ kù báyìí tẹ́kọ̀tà àbáyé nìkan tí ń lọ mọ́ká ní sẹ́yìn kó démọ̀dínà o kò jẹ àlùbáríkà ànábì ànábì ti kú kò sí àlùbáríkà jíjẹ rẹ̀ mọ́ nígbà tó ti kú tán torí bá sí máa ń jẹ́ àlùbáríkà ànábì lájú ayé rẹ̀ ní pé wọ́n lọ lè bá a nígbà tó máa ń ṣe ni pé àwọn tí wọ́n bá wà tó pé wọ́n níbi aṣọ ànábì lọ́wọ́ àwọn náà wọ́n tó padà tó ń jẹ àlùbáríkà aṣọ ara annabi sallallahu alaihi wasallam aṣọ tí annabi sallallahu alaihi wasallam tó wọ̀ ọmọ ń jẹ albarka lára rẹ̀ àkíyèsí kan tá fẹ́ pín yàyí ni ẹ jẹ́ ká wo ìrírí àwọn mùsùlùmí lónìí pàtàkì jùlọ àwọn tá a jẹ́ ọmọ kéwú ẹ̀sìn albarka lọ́dọ̀ tiwa lónìí yìí owó ni o owó owó kọ́dẹ̀ tí ò lówó olóòsì mọ̀ yá ẹ̀ kò sí albarka lára wa yìí àbí ká lórí àkílódé tí wọ́n rí pé àwọn ti yàlbáríkà ara rẹ̀ ní àwọn ti gbàlbáríkà ara wọ́n ti gbà tán láà kò rí báyìí torí pé kí ni tábàrò lè wọ nábì Ìsá yìí tálíkà ọlọ́wọ́ bá tó lágbára ni ọlọ́run sọ láti kékeré kí wa ja'alani mubarakan alẹ́ni àlbáríkà ni mi anábì sallallahu alaihi wasallam náà ẹjíká wò kí wá ní albarka tàbí mọ̀ pé ah, ẹni yíyẹ ní albarka ni ẹwọ ayà jàálẹ̀ ní mubarakan ìgbà táwọn fún tafsiri tú wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé mu'alliman lil àtọ́ òun wá tútù ó tútù tú ó ní ìtumọ̀ rẹ̀ ní pé yẹni adìrú ila Allah wa ila tawhidihi ìmí a máa pèèyàn pé kọ́mọ wá sin ọlọ́run kọ́mọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo ó mi pé ẹni tí bá ti ń pe ọlọ́run tí ń sọ pé káwọn èèyàn máa sin ọlọ́run lọ́kan ṣoṣo òun lẹni tí àlùbáríkà ń bẹ lára rẹ̀ òun lẹni àlùbáríkà bó ṣe lè rò káfà àwọn ó tó kíkéwó ọ̀pọ̀ tó ẹwà wòwá rí pé di ẹbọ nínú nǹkan ìyẹn lọ jẹ́ àgbákò ilé nǹkan yẹn náà ẹmọ̀ pé kò sí alùbáríkà lára àfáànà torí pé kéèkéé wáyé pé gbajúmọ̀ bá ní àìmọye àwọn oníbọ́ọ̀lù wọn gbajúmọ̀ jù láyé lónìí àwọn olórin gbajúmọ̀ jù láyé lónìí so káfà kan gbajúmọ̀ yíò túnmọ̀ sí pọ́dẹ̀ ní alùbáríkà káfà olówó oníbọ́ọ̀lù lówó lónìí àwọn olórin wọn ní owó lónìí so káfà olówó lọ́wọ́ kò ní kó dẹ̀ ní alùbáríkà so ní pé tí ń jẹ́ pé ẹni ó jẹ́ alálùbáríkà nínú ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn oníkọ́ jẹ́ pé àdáàrín ila tawhidillahi subhanahu wa ta'ala ẹn tó bá ń pèèyàn pé kò mọ̀ mẹ́sẹ̀bọ máa wọ́n ni albarka iṣẹ́ albarka ló ń ṣe wà albarka ní bẹ lára rẹ̀ wọn lẹ́yìn náà ọlọ́wọ́ bá ó tún lóòótọ́ fi àwọn albarka sí bí àwọn àyè kan ọlọ́wọ́ bá náà lọ sọ́nà al ọlọ́wọ́ bá ní inna awwala bayti wudi'a lin-nas ọlọ́ni àkọ́kọ́ ilé táwọn ọlọ́run kọ́kọ́ dá lalladhi bi ní Makka ló mubarakan ẹ̀hẹ́n ayé tá a fa albarka sínú ayé tí albarka wà ń bẹnu ọlọ́ọ̀bá wá ní wahudan lil alamin ẹ̀wọ̀ albarka bẹnu ìmọ̀nàlélú yẹn jẹ́ fún èèyàn fún gbogbo àgbáńláyé ìmọ̀nàlọ́ jẹ́ tó rá nàbí ọlọ́wọ́ sọ pé inna dina يأرز كما تأرز الحية إلى جؤرها إن الدين يأرز إلى المدينة كما تأرز الحية إلى جحرها Ànábì ní ẹ̀sìn tó bá ti pẹ́ sin bá tán lérí ayé tán ẹ̀sìn ó padà wá sẹ́rí wá sí Mẹ̀dínà gẹ́gẹ́ bí ejò ṣe máa ń sẹ́rí wá sínú ihò rẹ̀ yóò sẹ́rí wá Mẹ́kà padà gẹ́gẹ́ bí ejò ṣe máa ń sẹ́rí wá sínú ihò rẹ̀ tó túmọ̀ sí pé hudan lil alamin ilé mọ̀nà níbẹ̀yẹ jẹ́ ọlọ́wọ́ bá tó sọ ń gbà mí ẹ̀hun tí tàfà mọ̀ rí àwọn albarka ti ń bẹ̀m̀bẹ̀ ọlọ́ni fi ayatun bayyinat àwọn àmì bẹ̀m̀bẹ̀ ara àmì rẹ̀ ní makọ́mọ̀ ibrahim kí lọ́n ṣe ní makọ́mọ̀ ibrahim ẹ̀sìn náà fi làmbẹ̀ lẹ́yìn gbàtẹ́ bá kú ní kàábà tán ẹbọ̀ sí makọ́mọ̀ wọ́n sì wá ní walillahi ala nnasi hijjul bayt a nílùú yìí ibẹ̀ lẹ́ti máa ṣe hajj lẹ́ti máa ṣe in tó jẹ́ ẹ̀sìn fíìmì ọlọ́run ọba kọ́lá nígbà táwà fún tafsiri ń túrẹ kẹtẹ wọ́n ní tó fi jẹ́ ayé albarika ni pé ilé yìí fi yani yatufu nnasu hawlahu fi kulli waqtin wahid ibẹ̀ láwọn yóò ti fún náà ni albarika ti tí ọlọ́run bá ń sọ fún wa nínú àyà yìí so bákan náà ọlọ́run tó jẹ́ kó rẹ̀ fún wa ipé àní igi ohun tó dá igi tó pé àlùbáríkà ń bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ pé fi shajaratin mubarakatin zaitunatin la sharqiyatin wala garbiya ọlọ́run bá ní òun dá igi kan igi àlùbáríkà ni shajaratin mubaraka igi àlùbáríkà ni gbàtí àmì sọ̀rọ̀ ń ṣàlàyé rẹ̀ àmì ní pé ẹ̀yìn igi albarka yìí o yẹn ni pé fiha manafi'un kathira yẹn ni pé zaitun igi zaitun ó ní àǹfààní tó pọ̀ lára lára àǹfààní tó pọ̀ nílẹ̀ anna zaita yusraju bihi e, ó ní epo tọ́mọ̀ fi ń dáná àtọ́mọ̀ fi ń taná ó wà lára rẹ̀ wa huwa idam lẹ́yìn náà ó tún lè fi ṣe bẹ̀ wa fakiha ìyẹn tún lè jẹ́ anẹ́sọ̀ sọ́lọ́mù wá ní pé innahu musa ahetun minalba sóòrò kódà tó ma ń jẹ́ àlàáfíà fún ẹ̀fún ẹni tí àìsàn bá mú bàásùrù níbi ká ní bọ́yá jẹ̀díjẹ̀dí múyàn anábì ni ó wúlò fún yẹn ni pé ara albarka ti ń bẹ lára ṣájára mubaraka zaituna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 عباد الله كنا في صدر الكلام حول البركة أو التبرك وإذا نظرنا إلى مجتمعنا هذا لوجدنا أن الناس يسيئون فأم التبرك ويتبرقون من الأشياء التي لم يضع رسول صلى الله عليه وسلم البركة فيه ولم يضع فيه ربه ومن جملة ما يتبرقون به التبرك بالذوات الصالحين وآثارهم وتراهم يذهبون إلى القبور وإلى الأماكن الذي فعل عالم أو قام به عالم لعبادة مبتدعة يعني الخلوة تراهم يرجعون إليه ويطوفون أوله متباركين فيه إن هذا قد خالف ما عليه أصحاب النبي صلى الله عليه وسلم واسمعوا الشيخ الشاطبي يقول في كتابه عليه رحمة الله إن الصحابة رضي الله عنهم بعد موت النبي صلى الله عليه وسلم لم يقع من أحدهم من التبرك به شيء من ذلك بالنسبة إلى من خلفه لم يفعل لأبي بكر ولا لعمر ولا لعثمان ولا علي ثم لا لسائر صحابتي أجمعين لم يثبت لوائد أن من طريق صحيح معروف أن نتبرق أن يعني معروف أن يتبرق تبركا على أحد من تلك الوجوه الذي كان الناس يتبرقون به ومن جملة يعني التبرق الممنوع الذي كان الناس يفعلون اليوم التبرق بمولد النبي صلى الله عليه وسلم أو بقبره أو باحتفال بمولده وكذلك التبرك بالذهاب إلى رؤوس الجبال وما أشبه ذلك قد كفوا الله وبعد أطرق يجب النبي محمد صلى الله عليه وآله وسلم ìkẹ́lẹ̀ kan bá gba wọn sọ̀hábà tó gba wọn tán bá tọ ìlànà nẹ́bì náà tí fi di ọjọ́ gbìndì alkiyama àwọn àlèmọ́ nẹ́bì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ nípa wíwá alùbáríkà náà láǹsọ̀ àti jẹ́ pé yíwa pé alùbáríkà a lè wá síbi kankan àfi tí ànẹ́bì sallallahu alaihi wasallam lára àwọn ọ̀nà tí alùbáríkà wà alùbáríkà wà nínú alùkùrọ̀án turukọlọ ọba jẹ́ kó yíwa pé kitabun anzalnahu mubarakun ikú alquran yìí a sọ kalẹ̀ kó máa jẹ́ ohun tí alubarika wà ń bẹ mubarakun afọ alubarika fi ẹwà wò gẹ́gẹ́ bí àwọn ẹni ọlọ́run èyàn ni pé àwọn ànábì ọlọ́run ọba bí wọ́n ṣe jẹ́ ẹni alubarika gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tíra èyàn ni pé alquran ó jẹ́ tíra alubarika gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mẹ́kà ó jẹ́ ìlú albarika ẹ̀wù báyìí báwo wá ni àwọn èèyàn ṣe wà albarika ń bẹ̀ bọ́ ṣe wà albarika lára nabi sallallahu alaihi wasallam láti ṣàlàyé nǹkan wọn lọ lè bá ní kó ṣàdúrà fáwọn àbí kí wọ́n mú nǹkan tó fi ń ṣàlùwàlá bóyá àwọn albarika ládùn ẹnìkan a mọ̀ wá lọ lè sọ pé à lọ lè ń fọwọ́ rálá àbí a ní kó sàlọ̀lá ká fọwọ́ kàn àbí ká mọ́ fọ́ ra sọ rẹ̀ àbí kó tútẹ́lẹ̀ ká gbé jẹ gbogbo eléyìí kìí sí ọ̀nà tí ẹmọ wà lùbáríkà ni lẹ́yìn náà kíkà al-Qur'an ọ̀nà tí a mọ́ fi wà lùbáríkà ni báwo la Nabi sallallahu alaihi wasallam ti mọ́ bóòlù ṣe ní ní àwọn ọ̀nà táwọn fi wà albarka lára alkur'an anábi ni ikra'u suratul baqara surata albakorati anábi ni ma ka suratul baqara anábi ni fa inna akhadhaha barakatan wa inna akhadhaha barakatun kí yóò gba suratul baqara mu albarka ni anábi ni wa tarkuha hasratun kí yóò filẹ̀ ìdààmú ni fún gbèsè ayé ọmọ ẹ̀dá mẹ́rin yẹn so ọ̀nà táfi wà albarka nù no bitana ibanika ṣe wà láṣe wà kí sí pé ẹjá kúra wájọ́ ẹjẹ́ ká wà albáríkà lára al-Qur'an kawaka àbí ká fọ́ sókè ẹkẹ́lẹ̀ kọ́kọ́ wá kálẹ̀ méje kápínlẹ̀ ra lọ́wọ́ ìrọ́ annabi sallallahu alaihi wasallam tó ipò òun ló ṣàlàyé fún apá albáríkà ń bẹnu kìíní yìí kò sọ bí ká ṣe bẹ́ẹ̀ bóyá ní pọ́nà tó ní ká ti wà náà láàfi wà ni tó ní í ṣe ẹ̀rípa dárúkọ káàbà pé àyè alùbáríkà ni báyìí ṣe wà alùbáríkà ń bẹ̀rẹ̀ àṣọlẹ̀ kan yóò kírun ní mọ̀kọ́ Ibrahim ní sọfà àti mẹ́rìwá ó sì tọ̀wá fún bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ sí nǹkan mímẹ́ àfi tánàbí ni kò ṣe bẹ́ẹ̀ ọ̀nà tó fi wà alùbáríkà ń bẹ̀ nù lẹ́yìn Mẹ́kà àfàwọn àyè kọ̀ọ̀kan tánàbí sọ̀lọ̀ sọ́làmù sọ ipa yà alùbáríkà ni gbogbo àwọn àyíká yé tọ́lọ́wọ̀n ọ̀dákọ tánàbí ọ̀dákọ a ń lọ sàárì àfá kìíní kan a ń lọ ọbí sáfà alími kọ́ dé sílé kú wọn kí lọ wá lọ sánàbí ọlọ́run láfà alími ni kọ́dà ibi tí ànábì Musa gbé ibi tí ànábì Musa so òun ni pé kò sí àyè alùbáríkà kankan tó yẹ mọ̀ káàkiri wá lọ nílọrin kò sí ẹn tó bá lóòrùn rìn káàkiri pé wá yá àlùbáríkà kí àyẹ ọmọ wọlé àwọn kíníkan kí mọ́ wọlé àwọn afẹ́ẹ̀kẹ́ kí wàláì òun fi gbésí ayá rẹ̀ ọkàn rẹ̀ aláàrí lásán ọkàn rẹ̀ ìgbésí ayé ara rẹ̀ láàrí lásán kọ́dà ń bí sàrí àmì sallallahu alaihi wasallam wọ́n gbọ́dọ̀ débẹ̀ kí ni mo fẹ́ wà àlùbáríkà kọ́ níbo ló sì mọ́ wa kọ́ wá ní látìbà eríire fẹ́ni tó bá ń rápàlà níbi ìpẹ̀ yìí subhanallah erí gbúnlá ní fún tọ̀hún ó sì lè mọ́ rápàlà ń bẹ̀ sánàbí ni ọmọ ọ̀rá níbi sàárè mi lànàbí látẹjà alò ìdí ẹ̀yàní kọ́bí ìdàn anábì ni ẹmọ́ sọ sàárè mi dẹ́mọ́ wá pòrì kọ́lẹ̀ ẹmọ́ sọ sàárè mi dòsà anábì kígbe ó pariwo eléyìí ó ní kámọ́ kiri kiri ojúlé kiri ibi sàárè káàkiri ọ̀nà àlùbáríkà ọ̀nà aburú lè yẹn wá kọ̀ wá àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run bóyá ni kò yọ pàrà lè sínú ẹbọ náà ni àbí ká máa ní pé à ń kiri àwọn orí òkè orí òkè kíníkan orí kíníkan àyíbìkan làfá ti ṣiṣẹ́ bẹ̀rẹ̀ ti kọ́kọ́ wálúwà ìbádà bídíà èyàn sì ìbádà bídíà kan èyí tó wá ń lọ bẹ̀ tí a níwà ń bẹ̀ ni èyàn nílò èyàn níwá ìdí kò nílọ kò nílọ kò nílọ jímọ̀ bóyá ọdún kan lọ nínú bí sí kò nílọ tẹ́wàlẹ̀ ń lọ bẹ̀ẹ́ lọ bí ayé wọn ẹlọ́lẹ̀ ẹlọ́lẹ̀ ẹlọ́lẹ̀ ń jùkún bẹ̀ẹ́ lẹ́kùnmọ́ lọ tó wà lùbáríkà mẹ́ wàlẹ́ àgbákùnrin àgbá ìsìnyé ń dàmú ara lọ́rin tó ní agbára o kọ́lá ibùn tí ẹ̀bá tẹ̀ tó wá wò ẹ̀ máa ń pè à ah. ẹ̀wọ́n tẹ̀ máa ń pè ní ara wẹ́ẹ̀sì ara wẹ́ẹ̀sì wọn gbẹ́sìnyé àwọn kan ti gbẹ́sìnyé jù lọ́rin lẹ́nu sìn ń burú fún lọ́rin sí ni lérí àwọn alùbáríkà yìí kí ló dé aláì kàmọ́lì ṣe tó wá sí wọ́n sàgbà látàwọn bàbá ajọ́ wọn máa ń sìnkú sí inú lé torí kí ni kọba ni a mọ̀ jàlbáríkà bàbá subhanallah subhanallah nínú ilé kọ́lá àwọn tó sì ẹ̀sí mẹ́sàlásí torí kí ni àà onímọ̀ albarka bàbá jẹ́ albarka wọn ìyẹn jàlbáríkà ẹnìkankan annabi sallallahu alaihi wasallam nìkan ni ẹmọ jàlbáríkà rẹ̀ tẹ́ ìbá ti yé èèyàn yọ́mọ̀ pé ìranù ni lọ́rin ara lọ́rin alájí àgbáyé náà ní ilé náà ni kí ló dé ọmọ jàlùbáríkà yìí náà ni ẹ̀wọ̀n ibi tí à ń jàlùbáríkà ń jàlùbáríkà wa ń kó wa dé so ojú ẹ̀wà ní eléyìí ní ìṣẹ̀lẹ̀ lójú wa lónìí yìí o kí ni ó ṣẹlẹ̀ tó bá didi ọgọ́rùn ọdún mi pẹ̀lú àwọn sàárè bí sliding glass látò fi sí a tó fi géètì sí kí ló dé kí láwọn akí ọmọ wa tọrọ àlùbáríkà ń bẹ̀rẹ̀ tọ́mọ bá subhanallah wàláhì àbúrú lálá lélẹ́yìí gbogbo olóòlé tí ọba pa ti yóò padà di ẹbọ ó tẹ̀ ti dẹ́bọ̀ ọ̀yẹ́ tí ń lọ́bẹ̀ tó kí wọ́n fọ́lọ́wọ́ bá búra kò ní dùn wọ́n nímọ̀ pa o yóò sì sẹ́wà láì lè yọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ wà dẹ́wò tàbárùkù àwọn alùbáríkà àwọn alùbáríkà àwọn alùbáríkà gbogbo olóòlé àtikára lọ ká tají à ń kó sínú ẹbọ á tún àmọ́ sí ẹ̀yẹ́ pé àwọn wẹ́ẹ̀sì wọn lẹ́sìn ẹ̀sìn wọn lẹ́ní nìsìn kọ́rọ̀rọ̀ ọ̀run à ń dàrú àní ara wa mọ́ra wa lọ́wọ́ lórí rédíò lórí tẹlifíṣàn á dàrú ẹ̀ nìkan ní kàtìkò so ẹ̀dá kò torítọ̀ lọ́wọ́ albarika ọ̀dọ̀ lọ́wọ́ ọba lọ́wọ́ o ẹnìkan kò ní lọ́wọ́ o kò sí lọ́wọ́ àfà kankan kò sí lọ́wọ́ albarika ẹ̀wò anabi sallallahu alaihi wasallam ó sọ albarika la ilaha illallah anabi ni albarika ń bẹ́ndì kò tó pa abọ́ rẹ̀ la ẹ̀wò tó ẹkẹ́ bá ń bẹ lára àfáàdà ẹ̀nẹ́bí ọ̀sọ̀ anẹ́bí ọ̀sọ̀ tó apá àlùbáríkà bá ẹni mẹ́gbà àlùbáríkà lára abúbákiri anẹ́bí ọ̀sọ̀ anẹ́bí ọ̀sọ̀ kọ ẹmẹ́gbà lára umar ẹmẹ́gbà lára usman ẹmẹ́gbà kò sọ anẹ́bí wa sọ tó ń jẹ kọ́lá anẹ́bí tó sọ débi pé tẹ́tù wọn wà àlùbáríkà anẹ́bí ni kílù tọ̀ àmọ̀kùn yubarik fikum anẹ́bí tẹ́ bá fẹ́ kọ́ wọ́n pé agolo mẹ́ta agolo mẹ́rin agolo márùn agolo mẹ́fà kọ́ wá ṣe anábì ni yubarik fikum ọlọ́run sì mọ̀ fún ilé àlùbáríkà ẹ̀wùn kan káwọn abọ́ lásán so kí wá ní àwọn bàbá yìí tẹ̀mọ̀ àlùbáríkà ń bẹ lára wọn ẹ má dì sí kan wá sọ pé àwọn bàbá o àlùbáríkà ń bẹ lára wọn kò sí ẹ̀wùn bí táàlùbáríkà wà lànà ìwòsàn yìí nìsín anábì sí ní fìsìmọ́ ilẹ̀ àìdí kẹlẹ̀tọ̀ àǹbàràkà anábì ní kẹtù péjọ kẹjẹun àlùbáríkà wà ń bẹ́ẹ̀ àbíká nẹ́bí tọ́lọ̀ fún ìbáríkà tó fi sínú àwọn onídìí yíò àfikà mọ̀ kiri orí òkè káàkiri àwọn adìkiri ó tán wá bí àwọn àyè àfá kan bí kan kú wọn ẹmọ pàdé wọn báyìí wà láì àánú yọ́mọ̀ sáré ni wọ́n wá lọ abẹ́ òkúta ń jọ sí àlùbáríkà sí òtà ilẹ̀ àdábì làwọn èèyàn kú jọun òtí lọ mọ́ lásìdẹ́ǹtì àjọun òtí délẹ̀ mọ́ tọ́ bá àlùbáríkà wà kó bá pò ni ó kẹ́ sáré òtí ọmọ rí sí wa báyìí ẹ̀wọ̀n kan so ó ní pé àlùbáríkà ọlọ́run ọba bí tó bá fi sí òun ní ká fi sí so torí pé ọ̀rọ̀ ẹ̀kẹ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ àdíọ́kàn ni tọ́nà bí wa ẹni tó bá gbé síbòmí ọlọ́run ó bí pé yìí fi اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انظر مجاهدنا في كل مكان الذين يجاهدون في إلى كلمتك يا رب العالمين اللهم اكفر لأموات المسلمين اللهم اكفر اللهم ارحمهم اللهم نقئ من الذنوب كما ينقى ثوب الأبيض من الدنس اللهم اصلح ولاة أمورنا اللهم اصلحهم واصلح بهم واصلحهم يا رب العالمين